kí kábọ̀ sí ajé àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ayaba ilẹ̀ England Queen Elizabeth ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní bàmúrà ní àná òde yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó ti orílẹ̀-èdè ń wá ó ní wọ́n ti sọ bí màmá náà ti gbèkúrú jẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn ààrẹ àti àwọn ènìyàn lọ́kan òjọ̀kan ti ń fi ọ̀rọ̀ ìkíni àti ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn ẹbí ìdílé náà kódà kò yọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń lo ìtàkùn ayélujára wọn pẹ̀lú láti máa kẹ́dùn pẹ̀lú ìdílé ọba ọ̀hún lákòótán ẹni tí ó ṣe pàtàkì nínú àwọn olórin lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn tọ́pẹ́ àlàbí pẹ̀lú ti ṣe orin ní yàjóyàjó láti bá ìdílé náà kẹ́dùn ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ẹ̀. I was shocked and sad when I heard the news. Oh no. ṣùgbọ́n ìwọ́jú gba ẹ̀kẹ́ lọ o kò ń dání kan fọwọ́ gbélé rojú igba ẹ̀kẹ́ lọ ẹran ìfẹ́ síbẹ̀ lọ́kàn àyà rẹ̀ àfi bí ìwúrà lọ́kàn àfi bí ègbè tó jẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká akọni ẹ̀mí àdùkẹ́ gold ló ti ń ṣe ìdárò ẹni re màmá tí ó tọ́ ọ dàgbà ẹni tó dúró gẹ́gẹ́ bí màmá fún arábìnrin náà ó sọ bí ó ti dùn ún tó láti má lè ṣe ohun gbogbo tí òun ní lọ́kàn fún ìyá yìí kò ṣàìsọ bí ìyá yìí ti fi ọ̀nà ọlọ́run hàn òun bí àwọn pẹ̀lú ti la àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ kọjá àti bí màmá òun ti fún òun ní ẹ̀kọ́ ilé ìṣòtítọ́ àti ìdúróṣinṣin pẹ̀lú ó tẹ̀síwájú wípé àìdúró jẹun ọmọ tó lọ́kàn jẹ́ púpọ̀ nítorí wípé òun ò tí ì ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní lọ́kàn láti ṣe fún màmá náà ó ní tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kò sì bà òun lọ́kàn jẹ́ nítorí pé màmá yìí mọ ọlọ́run ní ìgbà ayé rẹ̀ àdùkẹ́ gold ló fi àwòrán ara rẹ̀ níbi tí ó ti dúró ti pósí ìyá yìí sí orí ìtàkùn ayélujára náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kí wípé ó kú ìdárò ẹni ire tó lọ. àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí Orísun pẹ̀lú sọ wípé kí Olódùmarè kó tẹ́ màmá náà sí afẹ́fẹ́ rere be ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òye ti ń fojú hàn wípé ọ̀nìrìṣà ọba adéyẹyè ẹni tó gúúsì yóò gbé ìyàwó kejì gẹ́gẹ́ bí ìròyìn ti gba gbogbo orí ayélujára kan tí wọ́n sì sọ bí òye ọ̀hún ti hàn wípé ẹni ọ̀hún kì í ṣe àjòjì rárá wípé ẹni tóun àti kábíyèsí ti jọ wà tẹ́lẹ̀ rí ni gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé láìpẹ́ yìí ni kábíyèsí ọ̀nìrìṣà ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó tuntun tí ṣe olórí miriam gúúsì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí bàbá náà kú ìyàwó tuntun àmọ́ ní báyìí wọ́n tún ti ń sọ wípé kábíyèsí ti ń pinnu láti ní olórí kejì ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹlẹ́sẹ̀ ehoro ní tóbi amúsàn ló mà tún ti fàmì hàn nípa jíjáwé olúborí nínú ìdíje eré sísá ọlọ́gọ́rùn-ún mítà tí ó sì parí rẹ̀ láàrin ìṣẹ́jú àyá méjìlá àti mọ́kàndínlọ́gbọ̀n léyìí tí ó pa àkọsílẹ̀ àgbáyé tí ó ti wà tẹ́lẹ̀ rí rẹ́ lójú ẹsẹ̀ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti jáwé olúborí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ti ń sọ wípé àwa la tó bẹ́ẹ̀ kódà a bẹ́ẹ̀ lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Nollywood Yul Edochie ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí bí iṣẹ́ Nollywood ti wá di irú wá ògiri wá débi wípé ọ̀pọ̀ àwọn tí kò gbóyìnbó ni àwọn pẹ̀lú fẹ́ darapọ̀ láti ṣe eré gẹ̀ẹ́sì tó sì sọ wípé ó jẹ́ ohun tí kò bójúmu rárá wípé àrífín àti àìsí ọ̀wọ̀ ti wá pọ̀ fún iṣẹ́ Nollywood àmọ́ o ohun tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń ti àwọn alátẹ̀lé Yul Edochie lórí ìtàkùn ayélujára máa dá lóhùn ní mẹ́sàn-án mẹ́wàá wípé ibì kan làwọn náà ti fẹ́ bẹ̀rẹ̀ nígbà tí àwọn kan sì kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wípé òótọ́ òní ohun tó ń sọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún èmi kọ́ ni mo nílé ó ní gbajúgbajà òṣèré Rónkẹ́ Òdósọ̀yà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Flèkí ti bẹ̀rẹ̀ sí ní pariwo lórí ìtàkùn ayélujára o láti tako àhesọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbé kiri lórí ìtàkùn ayélujára wípé Flèkí ti ralé ó ti kọ́lé ó ti di onílé tí wọ́n sì gbé àwòrán ilé kan sí ẹ̀gbẹ́ rẹ̀ ní báyìí Flèkí fúnra ti bọ́ sórí ìtàkùn ayélujára láti sọ fún àwọn ènìyàn wípé èmi kọ́ ni mo nílé o ṣùgbọ́n tá a bá wá rí ẹni tí olódùmarè rán sóun tó fẹ́ fi lé tàwọn lọ́rẹ̀ ààyè ṣí sílẹ̀ o nítorí wípé orí òun oríire ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ilé ẹjọ́ tó fi ìdí kalẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ti dín ẹ̀wọ̀n ìjìyà Hush Puppy sí ọdún mọ́kànlá àti oṣù mẹ́ta gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti sọ wípé látàrí iṣẹ́ ìrànwọ́ èyí tó ṣe fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè náà láti tún lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ibi orí ayélujára mú bí a kò bá gbàgbé wípé Hush Puppy ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń jalè láti orí ayélujára tó sì kó owó mílíọ̀nù rọ̀gùnrọ̀gùn léyìí tí ọwọ́ àwọn agbófinró tẹ̀ tí wọ́n sì ti ṣe gala wọn lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta. ìlúmọ̀ọ́ká òṣèré ọbátidé kevin ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí lẹ́yìn ìtàgé sinimá kan èyí tí wọ́n pè ní ìgbẹ́kẹ̀lé ó sọ wípé nígbà tí wọ́n pè wọ́n sí ibiṣẹ́ náà ohun tí wọ́n sọ fún òun ni wípé òun yóò ṣe bàbá olówó ṣùgbọ́n ara ti ń fu òun nígbà tí òun yóò fi dé nítorí wípé wọn kò fi ìwé àkọsílẹ̀ àti iṣẹ́ tóun fẹ́ ṣe ránṣẹ́ sóun lórí ẹ̀rọ alágbèéká òun ni léyìí tó sì jẹ́ wípé nígbà tí òun dé orí ìtàgé náà wọ́n wá sọ wípé kí òun wá ṣe ẹbọra tí wọ́n máa gbé owó lé lọ́wọ́ léyìí tó jẹ́ wípé wọ́n gba aṣọ lára òun kódà pátá funfun nìkan ló kù sí ìdí òun léyìí tó mú kí ẹni tí ó jẹ́ pàtàkì nínú iṣẹ́ náà Ajéyẹmí Kọ́láwọlé pẹ̀lú ṣe àtúntẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú tí gbogbo wọn sì rẹ́rìn kéékèèké lórí ìtàkùn ayélujára wọn wípé ó fẹ́ ṣe olówó ṣùgbọ́n ẹbọra la fi ṣe ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. action. <laughs> Et Oh ah. but Et je there. le dit... ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin ni Portable ìyẹn Mr Zazuze òun ló ti ń sọ fún àwọn ènìyàn wípé ọdún ti ń lọ sópin kẹlẹ́mì tọ́jú ẹ̀mí ẹ̀ kí gbogbo ènìyàn má ṣe làwùlàwù eléyìí ló jáde lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ràn tó fi sórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ tó sọ wípé tọ́jú ẹ̀mí ẹ̀ ọdún ti ń lọ sópin nítorí wípé ọ̀pọ̀ ohun ni àwọn ènìyàn sọ nípa arákùnrin náà ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó gba ọ̀nà mìíràn yọ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé ẹ wo lásìkò yìí mo daṣọ bora kódà ọ̀rọ̀ ọgbọ́n ń bẹ lẹ́nu mi nítorí náà ẹ tọ́jú ẹ̀mí yín nítorí wípé ọdún ń lọ sópin ẹ wò díẹ̀ nínú ẹ̀. zakato zaria zazu come nothing dey surprise me anymore. you say wetin tọ́jú ẹ̀mí ọdún tuntun bọ́ọ̀lù náà láti ẹ kó máa gbọ́ tọ́jú ẹ̀mí ọdún tuntun bọ́ọ̀lù náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká fast the bad guy ó ló ti ń gba àwọn obìnrin níyànjú wípé ẹ fẹ́ ọkùnrin tí yóò dókòwò lórí yín àti nínú yín eléyìí ló ṣe tó sì fi fọ́nrán fídíò kan láti ṣàlàyé rẹ̀ sórí ìtàkùn ayélujára tiẹ̀ wípé kí àwọn obìnrin rí dájú wípé ẹni tí yóò dókòwò lórí wọn àti nínú wọn ò ní kí wọ́n fẹ́ kí wọ́n má fẹ́ ẹni tí kò ní mọ rírì wọn tí kò sì ní ṣe ohun tó tọ́ fún wọn ẹ fẹ́ ẹni tí yóò dókòwò lórí yín yín ẹ wò díẹ̀ nínú fọ́nrán náà. I'm calling, I've been trying to get to you. I just kinda think that you're incredible. And now I know I wanna take a step with you. Mm, I'd like to be a gentleman. Oh, tell me what you want to do. Cause I'll be making all these plans for two. And I'm just trying to catch a vibe with you. I'd like to be a gentleman. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé tó bá ti ń di aago mẹ́jọ sí aago mẹ́jọ àbọ̀ ní gbogbo ọjọ́ àìkú Sunday lẹ́ ó máa gbádùn eré àgbéléwò apanilẹ́rìn ni Aristo àti Bushito bẹ́ẹ̀ bí ẹ ti ń wo eré àwògbádùn yìí náà lẹ tún ní àǹfààní láti máa jẹ àwọn ẹ̀bùn ọlọ́kan-ò-jọ̀kan bí ẹ ti ń dáhùn àwọn ìbéèrè tí à ń béèrè lórí rẹ̀ lórí ayélujára wa at Orisun TV ẹ má gbàgbé o ẹ tẹ̀lé wa lórí gbogbo àwọn ìtàkùn ayélujára wa ajú ṣe tí tó fi máa di ìgbà míì tá máa mú ọ̀tun àjàbalẹ̀ ìròyìn amúlòdùn mẹ́wàá wá fún yín ẹ jẹ́ kí a máa rántí wípé bí ìwọ kò bá lè jẹ́ gègé rere láti kọ nǹkan ayọ̀ sínú ayé ènìyàn kan jẹ́ ohun èlò ìpa nǹkan rẹ láti pa ìbànújẹ́ wọn rẹ ṣé ògo rẹ nìkejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.